see i no really understand wetin dey happen for dis total like dis because how on earth i go come dem go come dey tell me say i must buy meat pie before i buy fuel you rubbish olele buy you must go buy meat pie before you buy fuel is dis place open for a meat pie or open for a fuel station eh you rubbish olele àmọ́ gbọ́rọ̀ eléyìí o. àràkéńgé ẹ̀yọ̀ mo rórí ológbò látẹ̀ irú kí leléyìí ní nàìjíríà lariwo tó gbòde nígbà tó ń sọ wípé àfi dandan kéèyàn ra meat pie kó tóó repo níléepo iléepo tó tàkàn rèé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí bó ṣe lọ lẹ́wò nínú fídíò yìí tó ń ti ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀láwọn míì láwọn iléepo níbi tí wọ́n ti tò ní àtògbémúlémú tó ní kálukú sì dúró gògògò bí eyín réèkì Bembeyeke TV ń mú àbọ̀jẹ yín. This is total filling station doing trying shit with the masses that we have to buy meat pie before we buy fuel what kind of insult rubbish lele now continue with what and eh, they were proud of nǹkan tẹ̀ ń ṣe this is total rubbish. wọ́n ti yọ owó òrànwọ́ orí epo wa láàrin mi àti yín àbí mhm, hmm, gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ tí wọ́n sọ wọ́n yọ owó òrànwọ́ orí epo wa wọ́n ní kówó lè tó wa lò àbí. Mm -hmm lórílẹ̀‐èdè wa mm-hmm. kó mọ̀ di pé gbogbo ẹ̀ láàmú fi ṣe gbèsè mm-hmm. àbí ká sì mọ̀ náwó rọ̀gùnrọ̀gùn lórí à ń sowó ìrànwọ́ orí epo ẹ dákun bí mo bá ti ń kúrò lójú ọ̀nà ẹ mọ̀ èmi o ah, lójú ọ̀nà mo ṣe wà <laughs> ẹ ṣeun wọ́n nítorí kí a mọ̀mọ́ náwó rọ̀gùrọ̀gù lórí owó ìrànwọ́ orí epo wọ́n yọ owó ìrànwọ́ orí epo wá kúrò ìyẹn tún lọ bẹ́ẹ̀ pé ká lè ní owó nípa mọ́ àbí mm-hmm. <laughs> kórílẹ̀ wa mọ̀mọ́ wá owó kiri nígbà tá a bá nílò owó wọ́n wá sọ fún wa pé owó tí wọ́n fi ń ṣòwò ìrànwọ́ yẹn wọ́n ò fi ṣe nǹkan dẹ̀rùn sílùú. mo rìnrìn àjò kan ní òpin ọ̀sẹ̀ ká sọ pé òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ṣe ń palẹ̀mọ́ mo rìnrìn àjò nígbà tí màá dé ní ọjọ́ àìkú tó kọjá yìí ó ṣe mí kàyéfì nígbà tí mo ọ̀nà níbi tó ti ń kù díẹ̀ kí n wọ̀lú ni ń rà wọ́n léèpo. Èrò bá mọ́, ah, ó ń ṣe mí bíi pé ah, bóyá ìlú tí mo kàn yín ni wọ́n ní epo, ló ṣe rí bẹ́ẹ̀. À ah, ó dà, hmm, jẹ́ bọ̀. Ń bò yá o, ìrìnàjò yẹn tún lọ wájú náà. mo tún rí bóò láwọn èèyàn ṣe pọ̀ bí eṣú, eṣú bínú ilé epo báyìí. Àtẹ́ni alùpùpù ni o, àtẹ́ni ayọ́kẹ́lẹ́ ni o, àtẹ́ni atọkọ̀ èrò ni o, àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo rí tèrò pọ̀ lọ jaburata. ṣe kí n ṣe lọ́kàn ní bọ́ọ̀lù yọ fuel subsidy ní àárí kókó àárí kankan àwọn tó tó ń ta black market àwọn ló ń tepo àwọn tó ń sọ bribe àwọn ló ń ta epo fún ọ̀tá fún àwọn individual àtàjẹ́ citizen àwọn tó ń tà ń lo epo fi ń fún àwọn customer àwọn tepo fún ẹwọ́ gbòógì àwọn vip tó máa gba bribe lọ́wọ́ ẹ̀rọ tó kó kó rẹ̀ dá. báwo lè ṣe mọ̀ ṣé ẹ ti ráwọn kan tó tún wọlé tí wọ́n ti rẹ̀ tó tún. tí tí kò bá ṣe bẹ́ẹ̀ báwo làwọn tó ń ta black market ṣe máa máa ta epo níbì kan níbo lọ́ọ́ ti rí epo rà ta ló supply wọn. ìjà náà wọ́n ti wá yòówó ìrànwọ́ orí epo wa kí n kọ́kọ́ lọ sí ibi tí wọ́n ti ní wọ́n mọ̀ fi ṣe ìrànwọ́ fún wa. alákọ̀ọ́kọ́ ẹ̀jẹ̀ mú nǹkan tó kan gbogbo wa àtọmọdé àtàgbà tó ń ṣe ọwọ́ àtúnṣe ìjọba <laughs> àti oníṣòwò òǹtajà gbogbo apáta ìyẹn níná mọ̀nàmọ́ná. ẹni tó fẹ́ dé kó ìjọba kó tó dé kó ìjọba ìgbà ojú ẹ̀ ti rí tó dẹni àwọn nǹkan tójú ẹ̀ ti rí yẹn ló máa kọ́ fẹ́ fíìlì náà kó tó di pé gbọ́ tàwa aráàlú ẹ̀ ti rán sáà yẹn everything pátápátá was built on corruption ẹtì understand bí mo ṣe ṣètò àwọn ilé ìkóṣì tí àwọn ọ̀gá wọn wá sílẹ̀kùn fún àwọn ọlọ́pàá lọ́nà àìtọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ń ṣiṣẹ́ lẹ́kùn ẹ̀ tí ó bá sílẹ̀kùn fún àwọn ọlọ́pàá rẹ̀ ó máa ní bọ́ọ̀lù máa ṣe tó máa yọ iṣẹ́ lọ́wọ́ ẹ̀. nígbà àwọn èèyàn wá ń béèrè béèrè pé nǹkan dẹrùn wo ni wọ́n fi ṣe fúlù wọ́n ní wọ́n fi ṣe nǹkan dẹrùn lórí ètò ẹ̀kọ́ àbí lórí iná mọ̀nàmọ́ná wọn wàá ní ìgbòkègbodò ọkọ wa náà yóò fara kó ọpọlọpọ nínú ẹ pé a mọ ní àwọn cng bọọsì àti gbogbo ẹ o pé èmi àti yín o ibi tó bá yẹ ká ti wọ ọkọ ọfẹ o a wọ ńbẹ o mm. bí ó bá yẹ ká ti sanwó a sanwó belenja belenja níbẹ̀. pé ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè wa nàìjíríà gbogbo wọn ti fi àtẹ̀léde wọn ti fi léde òyì tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sáwọn òbí àwọn alágbàtọ́ àti gbogbo ẹ̀ pé a ti fi kún owó ilé a ti fi kún. bí èmi ṣe ń sòótọ́ ìṣiṣẹ́ òkè lómi ò ní fẹ́ sòótọ́ yẹn kò sí máa bẹ̀rù pé many people ń wò mí ẹ̀ wọ́n máa wò pé ta ni bọ̀bọ̀ yẹn kí everybody ṣe òótọ́ kí wọ́n follow proper way kí wọ́n máa ṣe nǹkan tí ó dáa kí everybody dúró lórí tábà dúró lórí òótọ́ yẹn gbogbo ẹ̀ máa kárí gbogbo ó tó wá jẹ epo tó wà nígbà ó tó everybody rà tábà máa rà tí báwọn lè ṣe ń tepo ìsìn àwọn private sector bíi fat games bíi àwọn mobile táwọn náà bá tepo bẹ́ẹ̀ ṣe understand come and take over everybody èrò ní queue dé síbí ìbà rẹpẹtẹ débi pé àwọn èèyàn wọn máa wùwà ọlọ́fùwé tẹ bá délé epo míì lè rí epo ẹ máa san five hundred naira fún àwọn tí ó jẹ́ bí oníbodè bẹ́ẹ̀ which is an ìyẹn là ń pè ní owó kọ́bẹ́ owó rìbá. wọ́n ní wọ́n nà sí ilé owó ọ̀rọ̀ owó ilé ẹ̀kọ́ àbí hmm. àwọn ọmọ wa pa hmm. ìrọ̀rùn òde o fún gbogbo wa o èèyàn tí ó bá rán ọmọ lọ sí ilé o ẹnìkan tiẹ̀ fẹ́ dá mọ́ mi lẹ́nu níjọ́ kan pé ẹ́ ṣùgbọ́n ní owó ìrànwọ́ ti owó ẹ̀yáwó ti wà ìyẹn fáwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n mọ yáwó tí wọ́n lọ mọ fi san owó ilé ẹ̀kọ́ wọn náà ṣé bí kò ní sí pé bóyá wọ́n ní ìdí kíni wọ́n á béèrè wò pé inú mi dùn fún tẹ̀sán ẹ̀ ẹ ní ẹ̀yáwó ẹ sọ pé owó ìrànwọ́ ìyàtọ̀ ń bẹnu méjèèjì bí èèyàn bá ya dandan ni yóò san. márùn-ún ìdájí àyálẹ́. ìdájí ìdájí kò sí ìgbà ṣepo agbóyè ló ń bá yìí. wọ́n tún ta epo pẹ̀lú àwọn òròyìn tá àdéhùn àti ìlànà ń bẹ lábẹ́ ẹni tí ó yáwó o. Hmm ẹ̀yáwó owó ẹ̀kọ́ tíjọba àdéhùn bẹ́ẹ̀ yẹn ni pé ó ní ọ̀nà tó fi san owó yìí padà owó ìrànwọ́ kọ́ ni wọ́n pè wọ́n ní ẹ̀yáwó ni. agbẹ́gbọ́lẹ̀ níjọ́ mẹ́ta ń gbé dọ́là wálẹ̀ dáadáa bẹ́ẹ̀ àti ìrìfẹ̀kẹ̀ nínú gbogbo kan egun nínú oúnjẹ náà rà kan àti àti ìrìfẹ̀kẹ̀. torí irú òbí àtàlágbàtọ́ irú ọmọ bẹ́ẹ̀ ó wà lábẹ́ owó ìrànwọ́ epo tí wọ́n yọ tó sì ń fún kálukú wa lọ́rùn pé ah kínní yìí ó rọrùn ká mú sọ mi ìyẹn bẹ́ẹ̀ o ṣerú òbí bẹ́ẹ̀ lọ́tún wá mú ìdá ìdá kété ẹnigi ni wọ́n gbélé ganan torí ó ti kúrò lọ́gọ́rùn hmm. ó ti rú òkè sí. ó ní ìdá ọ̀ọ́dúnrún hmm. ni wọ́n fi fi owó kún ilé ẹ̀kọ́ hmm. three hundred percent lẹ́lòmíì two fifty percent two hundred percent kò sí ìtójú hundred percent nínú ẹ̀ ẹ lọ wò dáadáa ṣerú òbí tí owó ìrànwọ́ orí epo tí wọ́n yọ tó ń fún lọ́rùn òun ló tún máa rírú owó bẹ́ẹ̀ fún ọmọ ṣerú ọmọ bẹ́ẹ̀ ò ti padà mọ́ ọ lọlé. mo ń gbọ́ lẹ́ẹ̀kan rẹ̀ ń sọ̀rọ̀ nípa epo tó rọrùn láti rí epo rárá sí ọmọ. mi ò rí epo rọrùn àti nǹkan bí aago márùn kọjá ni mo ti dé ilé epo àti nnpc ọ̀nà ọ̀tàkẹ́rì eh, ni wọ́n da kẹ́gì wálé. wọn láwọn ọ̀tàkẹ́rì owó náà ń tà. Eh, mọ́tò ni wọ́n tà pẹ̀lú ọ̀kadà àwọn náà lè gbé mọ́tò kan tó yẹ pé a fẹ́ rà rà sínú mọ́tò yìí pẹ̀tà òde rí adúgbò sí bẹ́ẹ̀ fúlágbé mi sí same thing wọ́n ní wọn ọ̀tá kẹ́ẹ̀gì láti kọ́ tó wáago márùn yẹn títí wá àsìkò ní orí kankan rà. ilé ẹ̀sọ́ gbẹ́ni ló gbọ́ ó sì máa ń bá yín. báwa ọ̀rọ̀ ọ̀rọ̀ sílẹ̀ gbọ́ báyìí ṣe lórí ọ̀rọ̀ báyìí lásìkò ọwọ́ wọn lágbára wa ìrànlọ́wọ́ tó bá lè ṣe fún wa kó aráàlú yé sọ́fà lórí ọ̀rọ̀ epo yìí kí wọ́n ṣe fún wa gbogbo nǹkan kó lè lọ déédéé epo lọ́pọ̀lọpọ̀ Eh, block maker ni mí bàbàdé rẹ̀ pọ̀ àlè dà sínú jana àlè da sínú engine láti lè fi ṣiṣẹ́ láti bí ìjẹta láti ṣiṣẹ́ gbẹ̀yìn inú wọn bá tọrọ eh, láti tọrọ kọ́bọ̀ tó wà lọ́wọ́ tó ń là ń ná abálẹ̀ tí iná tó bá ti ṣe kínní ó parí nìyẹn àti rówó ra èròjà tó kù tó ń bọ̀ sí. ní àwọn kan sọ wípé lásìkò tá a wà yìí a máa faradà náà ní pé tí ó fi gbà ẹgbẹ́ kí ni nǹkan ní ìlú náà. abala faradà faradà faradà náà faradà náà ti wá gbó ó ti wá fẹ́ dópin nítorí pé ẹni tó ní twenty naira lé tí ó ń mówó yẹn tó fi sọ́wọ́ tí ó ṣiṣẹ́ mi kú kó máa ná tán ni tó bá ná tán sí kó máa lọ tọrọ ń bò mí ni ọ̀pọ̀lọpọ̀ olówó ni òun ràn ẹ̀kúnnù lọ́wọ́ ẹni tó ti yóò fẹ́ kẹ́ni omi ìjó òun lọ̀rọ̀ tó wà. ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé òbí àbálàgbàtọ́ ẹ̀ ti wà lórí ìlà ìlò látìgbà tí eléyìí ti ṣẹlẹ̀ bí àpẹẹrẹ àrílé ẹ̀kọ́ tó jẹ́ wípé àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ìlú tá a mọ̀ sí indigene hmm. tó jẹ́ gbogbo owó tí wọ́n ń san ẹgbẹ̀rún lọ́nà àá ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin ni seventy thousand naira tó jẹ́ pé lọ́wọ́ yìí owó ilé ẹ̀kọ́ wọn ti lé ní igba náírà hmm. ẹgbẹ̀rún lọ́nà igba náírà ọjà rẹ ẹnu mi àgọ́ hmm. ẹgbẹ́ èwò síra wọn níbi tá a ti yọ owó ìrànwọ́ orí epo tá a ti ní owó ilé ẹ̀kọ́ láti lọ ìdí ẹ̀kọ́ láti lọ ṣèrànwọ́ fún. Thank hmm. you ẹ má ì tí ì gbé kúrò mo ní àlàyé ọ̀rọ̀ kan fún yín gbogbo wa là ń gbàdúrà kí a kọ́lé mọ́lé ralẹ̀ mọ́lẹ̀ Al Isnad Oman Properties ní àwọn nǹkan tí wọ́n fi ṣàrà ọ̀tọ̀ nínú àwọn tó ń ṣe iṣẹ́ real estate kí n tó sọ àwọn nǹkan náà Al Isnad Oman Properties jẹ́ ilé iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn wọ́n ń talẹ̀ talé ralẹ̀ ralé bánikọ́lé ṣètò ìkọ́lé kódà ilẹ̀ oko tó fi mọ́ ṣíṣe àbójútó rẹ̀ kò gbẹ́yìn nínú iṣẹ́ wọn ọ̀pọ̀ ará ìlú òyìnbó àtilẹ̀ yìí ló ń fọwọ́ wọn sọ̀yà torí pé wọ́n ti dán Al Isnad Oman Properties properties wò wọ́n sì lóòótọ́. ọ́fíìsì alice nadoman properties wà ní kìlómítà forty two lagos ibadan expressway opposite ap filling station mòwe ogun state. àwọn ibi tí a nílẹ̀ sí tó fi mọ́ iye tí a ń tà rèé ilẹ̀ orílẹ̀ oko community tí a ń tà ní two million naira ti di one million naira lásìkò promo olóṣù kan yìí bí ilẹ̀ oko tí ẹ bá rà bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni discount ṣe wà sí bí ẹ bá ra one to two acres one point two million naira ní éka kọ̀ọ̀kan bí ẹ bá ra three to five acres one million naira ní éka kọ̀ọ̀kan six to ten acres nine hundred thousand naira naira ní éka kọ̀ọ̀kan eleven to fifteen acre eight hundred thousand naira ní éka kọ̀ọ̀kan fifteen to twenty acres seven hundred thousand naira ní éka kọ̀ọ̀kan twenty one to twenty five acres six hundred thousand naira ní éka kọ̀ọ̀kan twenty five to thirty acres five hundred thousand naira ní éka kọ̀ọ̀kan ilẹ̀ ọbáfẹ́ ọbáfẹ́mi owódé eight hundred thousand ní tẹ́lẹ̀ ní báyìí five hundred thousand ti abẹ́òkúta seven hundred thousand naira ní tẹ́lẹ̀ six hundred thousand naira ní báyìí àṣepa six hundred thousand naira ní tẹ́lẹ̀ five hundred thousand naira ní báyìí oníjàpá seven hundred thousand naira ní tẹ́lẹ̀ five hundred thousand naira ní báyìí ògèrè one point two million naira ní tẹ́lẹ̀ seven fifty thousand ní báyìí ìjẹ̀bú òde nine hundred thousand naira ní tẹ́lẹ̀ six hundred thousand naira ní báyìí ṣìmáwá three point eight million naira ní báyìí ilẹ̀ tó wà ní ìṣara ṣàpàdé àtànwódé àsìkò yìí gan tí í ṣe oṣù april ni promo olóṣù kan yìí wà fún o ní ti farmland wa láti Lagos Island sí orílẹ̀ oko fifty eight minutes drive ní láti Lagos Island sí ọbáfẹ́ one hour péré ni láti mòwe twenty minutes drive láti abẹ́òkúta thirty minutes drive ṣàgámù twenty minutes drive ìyẹn fi hàn pé ó rọrùn láti débẹ̀ láti ibi tí ẹ bá ti ń bọ̀ láti kàn sí iléeṣẹ́ alisina doman properties zero nine one two nine eight five nine six zero zero tàbí zero eight one eight three nine zero nine five zero one tàbí zero eight one zero eight seven six four six zero four alisnad home and properties wọ́n dìídì máyé rọrùn ní ẹ tètè wá ní dúkìá lónìí nítorí ọ̀la. ẹ kú dédé àsìkò yìí níbi tẹ́ ti ń wò wá jákèjádò àgbáyé olúwatóbi lọ́ba fáṣùgbà ló kọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ pẹ̀lú mi ní dédé àsìkò yìí mo ní lámèyí tó àwùjọ sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè sì tún ni wọ́n tún jẹ́ mo kí yín má. èmi náà kí yín atọ́kù. ẹ ṣeun. orúkọ mi ni kíkẹ́ lọ́mọ ògúnṣínà ọba bíi tí gbogbo èèyàn mọ̀ sí Tolera. Mo kí gbogbo ojú tó ń wò wá. Ojú tẹ fi wò wá ò ní fọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ ní di tá ń wọlé mí fi yẹn yọ gbogbo àwọn tí wọ́n wà ní irú ipò yẹn. Gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ kọ́ lọ́hùn ó fún wọn ní àǹfààní láti jáde nínú ipò bẹ́ẹ̀. Ẹ ṣeun o, mo kí yọ, ẹ kú kalẹ̀. Tọ́ tá a bá ní àwò hmm. ọ̀rọ̀ nípa àwùjọ wa ní dédé àsìkò yìí hmm. nípa ìlú bá a ṣe ń bọ̀ lónìí ẹ wá máa wo bí èrò <laughs> ṣe pọ̀ nílé ah. epo àfi bíi ni wọ́n mú tí mo lè fi wé níbi tí èrò yẹn pọ̀ dé hmm. àwọn èèyàn wá ń tò látògbémúlémú àwọn kan tiẹ̀ tún répo rà mo ráwọn kan tó sọ fún wa fún iṣẹ́ e, iléeṣẹ́ ìròyìn wa wípé kódà àti ìdájí láago márùn làwọn ti dé àwọn kan aago méje àwọn kan aago mẹ́fà ah. títí di aago méjìlá kọjá wọn ì tí ì répo rà pẹ̀lú eh, gbogbo ipò tí nǹkan wà a tún rìn síwájú one way làwọn èèyàn míì tún gbà ọ̀nà ti dí torí pé àwọn èèyàn ń tò fèpo irú orílẹ̀-èdè tó jẹ́ pé ó ní wàrà ilẹ̀ tó sàn fún wàrà àtòyìn ṣùgbọ́n tó jẹ́ pé eh, ìmí ìbá mi òun là ń jẹ kí ni tí ẹ hmm. lè sọ lórí ẹ. lẹ́ẹ̀kan sí mo kí àtọkùn. Ah, alákọ̀ọ́kọ́ ó ń ṣe mí bíi láti bíi ijọ́ mélòó kan. Hmm Mò ń bèèrè ìbéèrè kan àmọ́ wọn ò tí ì rẹ́ni dá mi lóhùn. Kí ni ìbéèrè náà? Ìbéèrè yẹn ni pé báwo la tún ṣe dé ibi tá a dé? Báwo la ṣe dé ibi tá a dé? Báwo la tún ṣe bára wa níbi tá a bára wa? Ṣé ẹ̀yin lè dá mi lóhùn? Ìbéèrè ńlá ni o tó pakasọ lọ́dọ̀ tèmi. Ẹ̀yin náà lè dáhùn. <laughs> Torí pé, ẹ́, mo rìnrìn àjò kan ní òpin ọ̀sẹ̀ ká sọ pé bópin ọ̀sẹ̀ tó kọjá yìí ṣe ń palẹ̀mọ́ mo rìnrìn àjò nígbà tí màá dé ní ọjọ́ àìkú tó kọjá yìí ó ṣe mí kàyéfì nígbà tí mo ọ̀nà níbi tó ti ń kù díẹ̀ kí n wọ̀lú ni mò ń ráwọn iléepo èrò bámú à ó ń ṣe mí bíi gbà bóyá ìlú tí mo kàn yín ni wọ́n ní epo ló ṣe rí bẹ́ẹ̀ àkùdà jẹ́ mọ́ wò bọ̀ ń bóyá o ìrìn àjò yẹn tún lọ wájú náà mo tún ń rí bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe pọ̀ bíi eṣú eṣú bínú ilé epo báyìí àtẹni ń wọ alùpùpù ni o àtẹni ń wọ ayọ́kẹ́lẹ́ ni o àtẹni ń wa tọkọ̀ èrò ni o àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo rí tèrò pọ̀ lọ jaburata ah! ó bẹ̀rẹ̀ sí í ṣe mí ń kàyéfì gbà ẹ̀ẹ́mi bí wọ́n ti yọ owó òrànwọ́ orí epo wa hmm. láàrin mi àti yín àbí mhm, gẹ́gẹ́ bí mo ta hmm, gbọ́ tí wọ́n sọ. Hmm wọ́n yọ owó ìrànwọ́ orí epo wa wọ́n ní kówó lè tó wa lò àbí mm-hmm. lórílẹ̀‐èdè wa mm-hmm. kó mọ̀ di pé gbogbo ẹ̀ láàmú fi ṣe gbèsè mm-hmm. àbí ká sì mọ̀ mọ̀ náwó rọ̀gùrọ̀gùn lórí à ń sowó ìrànwọ́ orí epo ẹ dákun bí mo bá ti ń kúrò lójú ọ̀nà ẹ mọ̀ èmi o ah. lójú ọ̀nà mo ṣe wà <laughs> ẹ ṣeun wọ́n nítorí kí a mọ̀ mọ̀ náwó rọ̀gùrọ̀gù lórí owó ìrànwọ́ orí epo wọ́n yọ owó ìrànwọ́ orí epo wa kúrò ìyẹn tún lọ bẹ́ẹ̀ pé ká lè ní owó nípamọ́ àbí mm-hmm. kórílẹ̀-èdè wa mọ̀mọ́ wá owó kiri nígbà tá a bá nílò owó mm. wọ́n wá sọ fún wa pé owó tí wọ́n fi ń ṣòwò ìrànwọ́ yẹn wọ́n ó fi ṣe nǹkan dẹ̀rùn sílùú sọ́rọ́ mùtújà náà mm-hmm. nígbà àwọn èèyàn wá ń béèrè béèrè pé nǹkan dẹ̀rùn wo ni wọ́n fi ṣe fún lò wọ́n ní wọ́n fi ṣe nǹkan dẹ̀rùn lórí ètò ẹ̀kọ́ mm-hmm. àbí lórí iná mọ̀nàmọ́ná wọn wàá ní ìgbòkègbodò ọkọ wa náà yóò fara kó ọpọlọpọ nínú ẹ pé a mọ ní àwọn cng bọọsì àti gbogbo ẹ o pé èmi àti yín o ibi tó bá yẹ ká ti wọ ọkọ ọ̀fẹ́ o a wọ ńbẹ o bí ó bá yẹ ká ti sanwó a sanwó belenja belenja níbẹ̀ àbí mm-hmm. ẹ torí tí mi bá sí lí ojú ọ̀nà kẹmọ mm. kẹmọ já mi tán ni o ó dáa náà wọn ti wá yòówó ìrànwọ́ orí epo wa kí n kọ́kọ́ lọ sí ibi tí wọ́n ti ní wọ́n ó máa fi ṣe ìrànwọ́ fún wa. Alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ n mú nǹkan tó kan gbogbo wa àtọmọdé àtàgbà àtoníṣẹ́ ọwọ́ àtoníṣẹ́ ìjọba <laughs> àti oníṣòwò òǹtajà gbogbo wa pátá ìyẹn ni iná mọ̀nàmọ́ná. Ẹ mọ̀ pé láìpẹ́ láì jìnà ni wọ́n fi àtẹ̀jáde kan léde pé wọ́n ti fi kún owó iná àwọn tí wọ́n wà ní ìpele kìíní nínú àwọn tí wọ́n jẹ́ oníbàárà wọn níná mọ̀nàmọ́ná ìyẹn àwọn band A. Mm ó wá fẹ́ẹ̀ dàbí ìgbà tó jẹ́ pé bí wọ́n ṣe fi àfikún sí owó iná táwọn yẹn ń san wọ́n fi ṣàkóbá fáwa tó kù tá a wà hmm. tá a sì ń bandé yìí ni torí pé mi ì sì mọ bí abandé lẹ́yìn ń lò nílé tí <laughs> ẹ ẹ sì ń bandé ah, ẹ ẹ ẹ sì láwọn onípò kìíní ẹ sì láwọn onípele kìíní Ọlọ́run ni kò gbé wa sípò kìíní. ọ̀dà <laughs> Ọlọ́run ó gbé gbogbo wa síbẹ̀ ẹ lọ wo àwa tó kù tá a sì ní band a kí lójú wa ń rí lọ́wọ́ ẹ̀ hmm. lórí iná mọ̀nàmọ́ná ó fẹ́ ṣe mí pé ah, ṣé bí bá a bá ṣe lò láṣẹ san mm-hmm. bí ó ṣe jẹ́ pé àwọn ń band a yẹn ẹ mm-hmm. wà ẹ dọ́dọ̀ àwọn ń band a yẹn iná ràn dúlẹ̀ ni. inú mọ̀ ṣe sàárà. Ah! ẹ wà mọ̀ wò pé ṣé ẹ̀ṣẹ̀ wa nípa wà òsì lábẹ́ band a ni hmm. ìyẹn bẹ́ẹ̀ wọ́n mú wọ́n sọ̀rọ̀ yẹn di àparò kan ga jù kan lọ bẹ́ẹ̀ yorùbá ní àparò kan ò ga jù kan lọ àfi tó bá gorí ebè mm-hmm. wọ́n kọ́kọ́ mọ̀ yẹn wọ́n jẹ́ káparò kan ó ga jù kan lọ àwọn bá é níná lọ yẹn àwa tá a bá ń bó ṣe jẹ́ pé irú àwa tẹ́lẹ̀ náà ọjọ́ mẹ́ta mẹ́rin mm-hmm. báńdì lè mọ a má ti báńdì débi tí ní ìwé yóò tún ní alifábẹ́ẹ̀tì wájú kọlọ̀ ń ṣàánú wa ó wá rí bẹ́ẹ̀ ni ṣebí bẹ́ẹ̀ ni wọ́n sọ pé wọ́n náwó ìrànwọ́ tí wọ́n yọ lórí epo sí kí ló dé tó rí bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wọ́n nà sí ilé owó ọ̀rọ̀ owó ilé ẹ̀kọ́ àbí hmm. àwọn ọmọ wa pa hmm. ìrọ̀rùn ó dé o fún gbogbo wa o èèyàn tí ó bá rán ọmọ lọ sí ilé ẹ̀kọ́ o ẹnìkan tiẹ̀ fẹ́ dá mọ́ mi lẹ́nu níjọ́ kan pé ẹ́ẹ́ ṣùgbọ́n ní owó ìrànwọ́ ti owó ẹ̀yáwó ti wà ìyẹn fáwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n mọ yáwó tí wọ́n lọ fi san owó ilé ẹ̀kọ́ wọn hmm. náà ṣebí kò ní sí pé bóyá wọ́n nídìí kí ni mo á béèrè wò pé inú mi dùn fún tẹ̀sán yẹn ẹ ní ẹ̀yáwó ẹ sọ pé owó ìrànwọ́ hmm. ìyàtọ̀ ń bẹnu méjèèjì bí èèyàn bá ya dandan ni yóò san mm-hmm. Mm-hmm. ẹ sì mọ̀ pé kí pẹ̀lú àwọn òròyìn tá à ń kà àdéhùn àti ìlànà ń bẹ lábẹ́ ẹni tí ó yáwó hmm. ẹ̀yáwó owó eh, ẹ̀kọ́ tíjọba àdéhùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ni pé ó ní ọ̀nà tó fi san owó yìí padà owó òrànwọ́ kọ́ ni wọ́n pè wọ́n ní ẹ̀yáwó ni ìyẹn lẹ́ẹ̀kejì ẹ wá jẹ́ ń lọ sí kẹta ẹ̀yin náà tún bá ń béèrè nínú yẹn ẹ̀ kí n tó kúrò lórí ìkejì yẹn ẹ bá ń tún béèrè pé bóò la ṣe bára wa ń bi tá a dé yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè wa Nàìjíríà gbogbo wọn ti fi àtẹ̀léde wọn ti fi léde òyì tó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sáwọn òbí àwọn alágbàtọ́ àti gbogbo ẹ̀ pé a ti fi kún owó ilé a ti fi kún un ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé hmm. òbí àbálágbàtọ́ ẹ̀ ti wà lórí ìlà hmm. ìlò látìgbà tí eléyìí ti ṣẹlẹ̀ bí àpẹẹrẹ àrílé ẹ̀kọ́ tó jẹ́ wípé àwọn tí wọ́n bá jẹ́ ọmọ ìlú tá a mọ̀ sí indigen hmm. tó jẹ́ gbogbo owó tí wọ́n san ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ni seventy thousand naira tó jẹ́ pé lọ́wọ́ yìí owó ilé ẹ̀kọ́ wọn ti lé ní igba náírà hmm. ẹgbẹ̀rún lọ́nà igba náírà ọjà rẹ̀ ẹnu mi àgọ́ hmm. ẹgbẹ́ èwò síra wọn níbi tá a ti yọ owó ìrànwọ́ orí epo tá a ti ní owó ilé ẹ̀kọ́ láti lọ ìdí ẹ̀kọ́ láti lọ ṣèrànwọ́ fún ìyẹn bẹ́ẹ̀ látàrí ìyẹn ṣọ́pọ̀lọpọ̀ ọmọ tún lè di gbádàgbọ̀n kò nílé ẹ̀kọ́ ló kọ́ hmm. ìyẹn bẹ́ẹ̀ torí irú òbí àti alágbàtọ́ irú ọmọ bẹ́ẹ̀ ó wà lábẹ́ owó ìrànwọ́ epo tí wọ́n yọ tí ó sì ń fún kálukú wa lọ́rùn pé hà kiní yìí ó rọrùn ká mú sọ̀ míì ìyẹn bẹ́ẹ̀ o ṣérú òbí bẹ́ẹ̀ ló tún wá mú ìdá ìdá tí tiẹ̀ ní kiní wọ́n gbélé gan-an torí ó ti kúrò lọ́gọ́rùn hmm. ó ti rú òkè sí. ó ti ní ìdá ọ̀ọ́dúnrún hmm. ni wọ́n fi fi owó kún ilé ẹ̀kọ́. Mm-hmm. three hundred percent lẹ́lòmíì two fifty percent two hundred percent kò sí èyí tó jẹ́ hundred percent nínú mm-hmm. ẹ̀ ẹ lọ wò dáadáa ṣé irú òbí tí owó ìrànwọ́ orí epo tí wọ́n yọ tó ń fún lọ́rùn òun ló tún máa rí irú owó bẹ́ẹ̀ fún ọmọ ṣé irú ọmọ bẹ́ẹ̀ ò ti padà mọ́ ọ lọlé ìyẹn bẹ́ẹ̀ mm. ó yẹ jẹun wá lọ sídìí epo yẹn gan-an nísìn ìdí tó jẹ́ kí n mú gbogbo kinní yẹn kí n mọ̀ tó bẹ́ẹ̀ ni wípé ọ̀rọ̀ epo láti bẹ̀rẹ̀ a sì lè sọ̀rọ̀ epo lọ́wọ́ táwa ẹ̀ka mọ́ sọ̀rọ̀ owó ìrànwọ́ orí ẹ̀ mm-hmm. tó fi kúrò ó yá wọ́n ti yọ owó ìrànwọ́ orí epo pé epo ò ní mọ́ wọn wà mọ́ ó yá kí ló tún dé ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni kí owó ẹ̀kúnwó wà lórí epo mm-hmm. ọ̀tọ̀ sì ni képo wọ́n ìyàtọ̀ wà nù méjèèjì. ìyàtọ̀ ń bẹnu méjèèjì ẹlòmíì wò pa mm-hmm. ibi kankan náà ló ń sọ. bóyá kẹ́ẹ̀dẹ̀ ẹ̀ mm. lọ́wọ́ yìí nnpc àjọ elépo hmm. lórílẹ̀‐èdè wa nàìjíríà hmm. àwọn tí wọ́n ń ta tiwọn ní five eighty hmm. ìyẹn ní okòó-dín-ní-ẹgbẹ̀ta náírà five hundred and eighty náírà jálá kan <gasps> jálá kan ni ẹ sì mọ̀ pé àwọn kan wà tí wọ́n jẹ́ alágbàtà epo tó yẹ pé àwọn tí wọ́n ń gbogbo ìgbà yẹn náà ẹlòmíì o ọ̀tàdínní ẹgbẹ̀ta náírà òun lòun ń ta ẹlòmíì ọ̀tàdínní náírà ó dín náírà mẹ́wàá six sixty six fifty àwọn ẹlòmíì gan nígbà tó sì wáá di pé ọ̀rọ̀ bá di ibi tá a ti bára wa hmm. lọ́sẹ̀ tó kọjá mo rí ilé epo tó ń ta. <laughs> wọ́n nílé epo tó tiẹ̀ ta seven hundred wà. òun náà mo fẹ́ sọ. seven hundred naira. bẹ́ẹ̀ ni níjàlá epo kan àfi bẹ́ẹ̀ ni pé ìyẹn ò tó lánàá nígbà tí mò ń bọ̀ wá sí ilé padà láti òkè ìta tí mo rìnrìn àjò lọ ṣe fẹ́ gbọ́ mo rí ibi tí wọ́n ti kọ nínú ìlú tá náà ni o àmọ́ ti ń bọ́ sẹ́yìn òdì díẹ̀díẹ̀ mo rí ibi tó ti kọ jálá epo kan ní ẹgbẹ̀rin náírà eight hundred naira per litre ibo la ti báwo la ṣe bára wa ń bi tá a wà yìí hmm. ẹ dákun ṣé láàrin èmi àti yín ṣèjọba tún ń ṣe wá àbáwá là ń ṣera wa. Hmm. ẹlòmíà sọ fún mi pé NNPC ló lè ṣe bẹ́ẹ̀ NNPC nítòsí ilé tí mò ń gbé mo rí ilé epo tó jẹ́ pé ó lóye oṣù nígbà tí gbogbo ẹgbẹ́ ẹ̀ ti ń ta six thirty six fifty six mm-hmm. twenty six mm-hmm. forty ó lóye oṣù tó fi ta five hundred and eighty naira hmm. kì í sì í ṣe NNPC NNPC ìyẹn ni wípé orúkọ ilé epo náà ṣe é rántí mo rántí dáadáa ṣé n sọ energy switch ó wà lókè láǹtóró lábẹ́òkúta hmm. ó lóye oṣù tí lepo yìí. ṣé ṣe ẹ má bínú sá mà hmm. ṣé ṣe àwọn iléeṣẹ́ NNPC náà ló ní. àìmọ̀ n lè sọ n lè sọ àmọ́ kò jẹ́ NNPC energy switch ó sì ń ta okòó-dín-ní-ẹgbẹ̀ta náírà fún jálá epo kan five hundred and eighty naira ṣẹwárí lepo tí mò ń sọ yìí ó pẹ́ lé epo yìí jù ọjọ́ mẹ́ta ni ó fi tepo tán hmm. ó pẹ́ jù nìyẹn ṣẹ́rí bá ti lè ta ọjọ́ kìíní látàárọ̀ dalẹ́ ijọ́ kejì látàárọ̀ dalẹ́ bí ó bá fi di ijọ́ kẹta kò lè kò lè rí ìta dalẹ́ tí ó fi tà tán kẹ́ ẹ lè mọ bí àwọn èèyàn ṣe ń ṣùrù bo ibẹ̀ tí wọ́n ń rọ̀ wá ní pé kémi ò wá rèpo tèmi ń bẹ̀ bàbá ń bá rẹ̀ tún ní pé òṣùwọ̀n wọn tún dà hmm. àfi bíi nígbà tó yá àwọn lépo fún àìmọye ọjọ́ lọ́ba ní à kí nìyẹn ò rọrùn mọ́ o wípé ó dẹ̀ ti di okò um ó ti di okòóléníẹgbẹ̀ta náírà ó dín náírà mẹ́wàá six hundred and ten naira fún jálá epo kan bí wọ́n sì ṣe ń ta ṣé ìṣẹ̀lẹ̀ epo tó wà nítòsí elite lẹ ń sọ. bẹ́ẹ̀ni ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ hmm. òótọ́ ni ẹgbà hmm. ẹ dáadáa ẹ mọ̀gbà tí wọ́n gbé sí six ten ẹ mọ̀gbà tí wọ́n gbé sí six ten ṣé gbogbo ẹ̀yin náà ń ṣàkíyèsí pé wọn kì í pẹ́ tán hmm, bẹ́ẹ̀ ni àwọn ilé epo kan wà ní àdúgbò yẹn ẹ ẹ lè dọ́dọ̀ wọn hmm. kí wọ́n má lè po nítorí sógúndógójì wọn ń tà hmm. kò ní lọ bọ̀rọ̀ kò ní lọ bọ̀rọ̀ irú àwọn àsìkò tá a wà yìí lẹ́yìn mọ̀ rí pé àwọn yóò mọ̀ ṣùgbọ́n àwọn hmm. torí pé ńgbà wọn ti wá epo kí tírítírí tí wọn rí bẹ́ẹ̀ bá tún wá débẹ̀ náà irú wọn wọ́n máa ń kọ́kọ́ gbé owó epo sókè mo máa ń ìgbà míì tí bá ti wo àwọn ilé epo méjì kan màá kọ̀ sọ fún wọn pé ó dáa ẹni Ọlọ́run mú ni wọ́n á repo lọ́wọ́ ọ̀rọ̀ yín hmm. àmọ́ irú epo tíntìntì náà téèyàn mọ̀ rà lọ́wọ́ ẹ̀yìn ò sí nídìí nǹkan tí ibi tí nǹkan ti rọ̀ rí hmm. èèwọ̀ tiwọn ni hmm. àfikún lè ó yá báwo la ṣe bára wa níbi tá a dé bó ló ṣe dì báyìí ṣèjọba náà ló ń ṣe wá délẹ̀ àbáwa là ń ṣera wa ṣèjọba lọ̀tá wa àbáwa gangan lọ̀tá ara wa ṣèjọba ni ò nífẹ̀ẹ́ wa àbáwa la nífẹ̀ẹ́ ara wa ṣèjọba ni ò fìfẹ́ hàn wá àbáwa la fìfẹ́ hanra wa èwo nínú ẹ̀ gan-an bó la ṣe bára wa ń bí torí gbogbo ẹ bẹ́ẹ̀ bá dójú òpópónà ọ̀sìn gbogbo ẹ ti dí níbi táwọn èèyàn ti ń tòfé po ẹ wá lọ wo ibi tí ẹ ti rérò tó pọ̀ yẹn èló ń jálẹ̀ epo kan bẹ̀ kò sí ìtò ta six fifty inú wọn èèwọ̀ ni o àní mo rẹ̀ níta eight hundred naira lánàá. eight hundred naira. ó tún kọ síta gàdàgbà gàdàgbà ibi tí mo ti máa wá sọ tìjọba rèé ṣèjọba ò rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí ni láìpẹ́ ilé ọ̀sẹ̀ tó kọjá tẹ bá rántí hmm. ẹ rí i pé àwọn kan dìde wọ́n bẹ̀rẹ̀ sí lọ káàkiri tí hmm. wọ́n jẹ́ ìgbìmọ̀ ìjọba pé láti mọ òye tí wọ́n ń ta ọjà láwọn ilé ìtajà ìgbàlódé àwọn supermarket mm-hmm. àwọn mall and all those stuff àwọn ilé ìtajà ìgbàlódé yẹn láàrin mi àti yín a jọ gbọ́ nínú ìròyìn ni pé wọ́n ti ilé ìtajà ìgbàlódé kan pa nílùú àbújá mm. sójú olúlu ilẹ̀ wa àbújá látàrí pé wọ́n á ní bọ́n bá débẹ̀ náà ọjà wọn wọn ẹlẹ́ẹ̀kejì <laughs> ọgbọ́n jìbìtì mo sì sọ fún àwọn kan lánàá lánàá yìí pé mm. bí ò bá kí n ṣọgbọ́n jìbìtì ẹ̀ ń mú ọjà lẹ̀ ẹ ẹ́ lẹ oye tí wọ́n ń tà sábẹ́ ẹ ní forúkọ pé ó dáa o bí àpẹẹrẹ o fóònù tó rira o òye báyìí ni o hmm. fóònù òye eh, tóbi fáṣùgbà òye báyìí ni o fóònù ti bẹ̀m̀bẹ̀ yẹ́kẹ́ o òye báyìí ni ẹ wà kọ̀kọ̀ fóònù òye báyìí fóònù òye báyìí bẹ́ẹ̀ bá wá dédìí pé ẹ dákun èló ni kínní ẹ wà rí i pé. price yẹn wà yàtọ̀ tí ó bá sí pé a fẹ́ mọ fọgbọ́n gbá àwọn èèyàn hmm. tọ́yọ́ bá sì di pé àwọn tó rí jájẹ tó yàtọ̀ sí pákó bá bá wọn ná àwọn yẹn wọ́n kọ̀ tẹ̀lé pápápápá oyè báyìí lówó yín àwọn yẹn ó sì sanwó hmm. kí ni dé tẹ́ ẹ̀ kọ́ síbẹ̀ pé ọjà báyìí lóye báyìí bó bá tẹ́ òun tàn lọ́rùn yóò hmm. mú bí ò bá sì tẹ́ lọ́rùn kò ní mú kí ni wọ́n fẹ́ fàyọ ni pé kí ló dé ṣe bí àwọn àjọ náà tí wọ́n máa ń lọ wo ọ̀rọ̀ elépo dé ṣèbí wọ́n wà nílùú bó o la ṣe bára wa ń bí hmm. káàrí àjọ ọ̀hún. débi pé àwọn èèyàn ó sunra kì tí n bá dọ́rú eléyìí wò ó ìjọba wà ńlẹ̀ o àjọ ìjọba ó dé o àjọ DPR ó dé o hmm. gbogbo ó di kinní o bóyá wọn ó ti ilé epo ni o àbí wọn ṣe kíkan kò sí yẹn mọ́. ẹ má bínú hmm. nígbà kan ni wọ́n ti sọ pé wọ́n gbọ́n kalẹ̀ tán jẹ́ DPR lọ sí ìṣẹ́ lójú méjèèjì ìgbà hmm. tó yáná yí orúkọ wọn yẹn padà sí NM kinní kan PR eh. ni wọ́n tún wá ń jẹ́ báyìí látìgbà náà àti ìgbà kókó. ṣé táwa ni ká bùtà ní káyìn mẹ́rin. ṣé ni wọ́n padà ni àbí ìṣe wọn àti iṣẹ́ wọn ni wọ́n padà. orúkọ orúkọ. nìròyìn gbé jáde ńgbà náà. ṣáwọn àjọ yẹn ṣì wà bẹ́ẹ̀ ṣe sọ. wọ́n sì wà. wọ́n ṣì wà. Hmm. ẹjọ́ ò lẹ́yìn ti gbọ́ pé wọ́n ṣiṣẹ́ níbi báyìí. ìyẹn gangan ni béèrè. ok ẹ̀yin náà ó bì mí. <laughs> ìyẹn gangan ni béèrè. ẹ lójú ìwòye tèmi tí àjọ kan bá wà tí ò bá ṣe dáadáa hmm. tíjọba bá gbé nǹkan kalẹ̀ pé ẹ̀yin àjọ yóò ní ẹ mójútó ẹ̀ka báyò hmm. tí ẹ̀ka yẹn ò bá ṣe dáadáa kì í ṣe ẹ̀bi ìjọba o ẹ̀bi ìjọba ní pé wọn pààrọ̀ àwọn tí wọ́n wà ń bẹ̀ àbí kí wọ́n pa ẹ̀ka yẹn tì kí wọ́n gbé mi dìde ibi tí ìjọba ti lẹ́bi yàn ẹ̀rẹ̀ lómi ah, ìjọba ìjọba ìjọba ìjọba bíjọba bá fún agbaṣẹ́ṣe níṣẹ́ ìjọba kọ́ ló máa ṣe o torí ìjọ tí ìjọba bá lọ tó bá wò ó pé mo fẹ́ lọ múyàn láti ìlú ibìkan wa àwa náà la mọ̀ pariwo pé wọn ò sì múyàn níbi tójú ti tó àti kinní kan wọn lọ rè múyàn lókè ìta hmm. bíjọba bá gbéṣẹ́ jáde fún agbaṣẹ́ṣe kan kì í ṣe ẹ̀ṣẹ̀ bíjọba gbé iṣẹ́ jáde tágbáṣẹ́ṣe ò bá ṣiṣẹ́ kì í ṣẹ̀bi ìjọba ẹ̀bi ìjọba ni wípé wọn wọ́ọ̀dì agbaṣẹ́ṣe yẹn kó wáá wí tẹnu ẹ̀ bí ò bá sì rí wí kan gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ kan tó fi kélé òfin gbé e kí wọ́n sì gbé fẹ́ lómi ṣẹwárẹ lómi tán bá fún yẹn bó bá ti rántí bí wọ́n ṣe ṣe ẹni tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ẹgbẹ́ fún ṣẹ mọ̀ pé mm-hmm. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò sanra mm-hmm. ké torí ẹ̀ tó bá jẹ́ pé àjọ yìí ń lọ kiri láwọn ilé epo alákọ̀ọ́kọ́ ni pé àwọn iṣẹ́ tí ìjọba gbé lé wọn lọ́wọ́ ilé epo kò gbúdọ̀ lépo kó má tà àbí mm-hmm. bẹ́ẹ̀ náà o ò gbúdọ̀ tà kọjá oye tí wọ́n ní o tà á ẹlẹ́ẹ̀kẹta o ò gbúdọ̀ lòṣùwọ̀n èké kò gbúdọ̀ sí irú ẹ̀ ń bẹ́ẹ̀ bírú àjọ yẹn bá wá jáde tí wọ́n dé ilé epo kan tí wọ́n bá pọ́ lépo ó tì í ṣe mọ̀ pé wọ́n lágbára láti pín epo yẹn fáwọn aráàlú. bí wọ́n bá ṣe láyé àtijọ́ nù. bí wọ́n bá pín wọ́n jọ pé ẹ̀yin aráàlú á máa gbúra. bí wọ́n bá pín fáráàlú ṣe rò pé lépo tó tì òun náà ó tún ti lépo pa. yóò ṣí ni yóò ti kẹ́kọ̀ọ́ ẹ sì pé irú lépo tó ti irúfẹ́ ilé epo bẹ́ẹ̀ yóò wà mọ́ lóhùn lóṣùwọ̀n èké hmm. kò lè ṣe é àbí yóò lóhùn fikún owó epo kò lè ṣe é nítorí pé ó ti rí pé wọ́n ti fẹnìkan jófin wọ́n ti fẹnìkan ṣe àríkọ́gbọ́n tí mo máa ń sọ fáwọn èèyàn pé ìyàtọ̀ ń bẹnu àríkọ́gbọ́n àti àríkọ́ṣe hmm. èèyàn ń rí méjèèjì ni àmọ́ tí ó kọ̀ lára ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ṣó o fẹ́ káyé ẹ dàbí ayé lágbájá àánú ẹ ṣe mí àríkọ́gbọ́n nìyẹn a ò rọmọ ìyá lágbájá ò rí bí ayé ẹ ti ṣe dà irú ẹ̀ gan-an ló yẹ kó mọ wò fi ṣe lé ayé ẹ àríkọ́ṣe nìyẹn hmm. ohun tó ń kálukú bá wá fẹ́ òun ló máa mú nínú méjèèjì torí ẹ̀ ẹ̀bi wà lọ́wọ́ wa torí pé àwọn elépo yẹn ara wa ni wọ́n aráàlú ni wọ́n torí ẹ̀ ẹ̀bi wà lọ́wọ́ àwọn aráàlú ẹ̀bi dẹ̀ wà lọ́wọ́ ìjọba pé wọn ò wọ́ọ̀dì wọn. ó dáa Yorùbá wí pé wọ́n ní amúkùn ẹ̀rù ẹ̀wọ́ olókèlè wo ẹ̀wò sàlẹ̀ hmm. wọ́n ní orí lẹja ti bàjẹ́ wá hmm. báwọn ìyá wa bá lọ ọjà orí náà ti bẹ̀rẹ̀ sí yẹ̀wò. bẹ́ẹ̀ni pé ṣẹjà ìsì ìdá pàápàá lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́wọ́ pátá. tọwọ́ ti pa tẹ́sẹ̀ ti pa tó bá ti di pé orí yẹn ti bẹ̀rẹ̀ sí ní ṣù wọn ní ràmọ́ wọn ní ẹja ti bàjẹ́ wọ́n ní ọwọ́ ìjọba ni gbogbo kìnìún náà ti bẹ̀rẹ̀ hmm. nítorí pé bàbá gbé wò tá a yẹ̀ wò a rí wípé ìwà bàjẹ́ ìwà jẹ́bánu yẹn ó kún ọwọ́ ìjọba púpọ̀ púpọ̀ àwọn amúwá wọ́n ní akáṣe <laughs> ìbọ̀rọ̀ ni ti eh, bọ̀dà Bello ṣé bàdá yàyà. Ah, yàyà bello. bàdá yàyà. Eh, bàdá yàyà. Eh, ah, yàyà bello ẹtẹwájú. <laughs> tó jẹ́ pé àwọn tiẹ̀ ti san pé tiẹ̀ ṣe ìròyìn mọ́ hmm. àwọn ti san gbogbo owó eh, ọmọ wọn kalẹ̀ tí wọ́n fi jáde ẹ̀yin náà worú yẹn láti bẹ̀ yẹn tá a bá ní àgbèwò káyẹ̀wò ṣé ìṣe ara nǹkan tó mú àwọn kan náà máa sáré pé àwa náà ẹ wò ó àjọ débẹ̀ ni ìyẹn bẹ́ẹ̀ ìyẹn gbẹ́jì tó jókòó hmm. ìmíì tó farapẹ́ a ti rí nínú fídíò kan rí tó lọ jálẹ̀jáko níbi tí obìnrin kan tí wọ́n ti ń ṣe ìsọmọ lórúkọ fún ọmọ tí wọ́n sì ń sọ pé báírò lélẹ́yìí o ìwọ ọmọ yìí hmm. ìwọ náà ó mọ̀ fi báírò ó mọ̀ fi yíwèé náà ẹ̀yin náà wo àárín yẹn ó yá ẹ jẹ́ ká gbé yẹ̀wò ṣé àlè sọ pé ọwọ́ ìjọba ń gbogbo kínní ti kọ́kọ́ bẹ̀rẹ̀. <sighs> kí n bẹ̀rẹ̀ ṣe rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yẹn hmm. ìwà ọmọlúàbí ló sọnù hmm. ọmọ tó rẹni bí ẹlòmíì wò wò pé tó bá ní ta ló bí ẹ kò mọ̀ wípé wọ́n ń bèèrè pé irú èèyàn wo ṣé èèyàn dáadáa ló bí ẹ àbí dàkejì ẹ àìníwà ọmọlúàbí ni ẹ já lọ sípìnlẹ̀ Kogi tẹ́ ẹ sọ̀rọ̀ yẹn ẹ lọ wo ètò ẹ̀kọ́ wọn nípìnlẹ̀ Kogi hmm. báwo ló ṣe rí hmm. ẹ lọ wo àwọn òṣìṣẹ́ wọn láyé Yàyà Bello tẹ̀yìn sọ yìí láwọn òṣìṣẹ́ wọn tó jẹ́ pé ìjọ tó bá pariwo àdánsì aláàtì áàfù ni. àdánsì hmm, aláàtì áàfù ni òun lọ̀rọ̀ wọn gbẹ̀yìn sí. áàfù sálárì. bí àṣà ọ̀gá mi kan láfúsá. láyé arẹgbẹ́ lè <laughs> gbàgbé wọn <laughs> ní áfúsá. áfúsá ni torí ẹ irú ìpínlẹ̀ yẹn hmm. mo dé àwọn ilé ẹ̀kọ́ gíga wọn. Ah. ó sapá kan jàmọ́ hmm. ká fi ẹnu adákẹ́. ẹ àkàrà ìyá kinní kan mo dé àwọn agbègbè agbègbè àwọn ìlú ní ìpínlẹ̀ ọ̀wọ́n ẹ tún mọ òwú gbà mí gan pé aṣọ yẹ kí irú yàyà Bello yẹn torí ẹ̀ mo máa ń sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ bá ní àwọn arúgbó ń ṣèjọba àwọn ọ̀dọ́ wa tí wọ́n fa agbára fún kí ni wọ́n ṣe nígbà tá ẹ̀ ń sọ yẹn Yàyà Bello kéré gan-an ó sì ṣe ọdún mẹ́jọ òun ní àpẹẹrẹ ọ̀dọ́ tó yẹ ká mọ́ ọ tọ́ka sí lónìí gẹ́gẹ́ bíi pé ọ̀dọ́ eléyìí ẹ̀yin tẹ́ mọ́ ń sọ pọ́dọ̀ ò tí ì ní ìrírí láti ṣèjọba eléyìí ṣe dáadáa torí pé béèyàn bá mọnú rò yóò mòrè ọlọ́run bí àṣà orin àǹtí wa ni tóun bá mọnú rò ẹ rántí pé ní ìgbà tí ètò ìdìbò yẹn ṣẹlẹ̀ lọ́hùn òun àtọ̀gá rẹ̀ áódù ẹ rántí pé ọ̀gá ẹ̀ wọ́n dìbò inconclu hmm. inconclu àmọ́ ohun tí ń bẹ́ ńlẹ̀ pé àti èyí tí wọ́n ti conclu àti èyí tí ti ń bẹ́ ńlẹ̀ bí wọ́n bá da gbogbo ẹ̀ pọ̀ náà ọ̀dọ̀ wọn ni kìnìún ó padà wò sí ọlọ́run ló mọ bó ṣe ń ṣiṣẹ́ ọlọ́run ló mọ bó ń kálukú ṣe rìnrìn àjò ẹ̀ hmm. bàbá ìgbẹ́mìí mi kó tó dọ̀rọ̀ hmm. conclu ohun kọ́kọ́ ṣẹlẹ̀ tó jẹ́ pé mo tún ṣì ń bi èèyàn tó súnmọ́ mi dáadáa lọ́sẹ̀ tó kọjá pé ní ìgbà tí ọ̀gá èèyàn gbẹ̀mí mi wọn ò tí ì polongo ètò ìdìbò òun gan-an kò tọ́ sí láti jẹ́ gómìnà nígbà yẹn ṣebí wọn kò wò pé ta lẹni tí àmì ẹ̀ súnmọ́ hmm. àmọ́ kínní òun wà bá ó dùn sọ pé wọ́n ti búra fún lágbájá ó gbẹ̀mí mi àmúgbàkejì ẹ̀ kì í ṣe pé lágbájá ń díje lọ́wọ́ àmọ́ ìbò wọn ló kún jù ó wá kú ẹ̀mú gbákejì ẹ̀ hmm. níbo wọn ti ń ṣe irú ẹ̀ àmọ́ ó wá rí bẹ́ẹ̀ nìyẹn lálàkọ́kọ́ tó yẹ kí Yàyà Bello fi mórí Ọlọ́run pé kò sí ohun tá a mú wá kò sí ohun tá a mú lọ hmm. ìyẹn bẹ́ẹ̀ Ọlọ́run gbòògùn fọ́ọ̀lù ẹ̀ ó di gómìnà ìpínlẹ̀ ọ̀hún fọ́dún mẹ́jọ. Hmm. o se ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ìyàlẹ́nu ló kọ́kọ́ jẹ́ wípé àwọn èèyàn ìlú ẹ̀ tún padà fìbò yàn lẹ́lẹ́ẹ̀kejì ọlọ́run wá kẹ́ ẹ nìyẹn ó wá fìbò yàn ẹ́ ọlọ́run jẹ́ kán fìbò yàn ẹ́ lẹ́lẹ́ẹ̀kejì ó sì lọ́dún mẹ́jọ ó pé nígbà tí èèyàn lo ọdún mẹ́jọ lórí oyè tó sanwó ọdún owó ilé ẹ̀kọ́ ọdún mọ́kànlá lẹ̀ fún ọmọ mọ́kànlá hmm. ah, ah. nígbà táwọn òṣìṣẹ́ tí ń bẹ lábẹ́ yìí mi ò rówó ilé ẹ̀kọ́ sáà kan san fún ọmọ ẹ̀ èèyàn sì sanwó ọdún mọ́kànlá kì í ṣe oṣù mọ́kànlá o. òṣìṣẹ́ kan ṣègbó pariwo lójú screen tí gbogbo wa wò tó ń pariwo Yàyà Bello ó lè ó sanwó sun fún ó lè tán tó ń pariwo tó ń pariwo. ẹun tó wá máa ń ẹmọ tó máa ń pani lẹ́rìn-ín bẹ́ẹ̀ hmm. ara àwọn tíyà yẹn jọ ń jẹ ni ó mọ gbèsè yìí irú gómìnà bẹ́ẹ̀ ṣé tiẹ̀ gbọ́ wípé lásìkò tí ọ̀rọ̀ EFCC dé ò ṣe EFCC dé mm. àwọn kan wọ́n lọ kó kínní jọ àwọn wọ́n lọ kó àwọn kankan jọ náà fẹ́ sí tutù kọ́wọ́ EFCC mọ́ bàmí mọ́ bẹ́ẹ̀ wo fídíò yẹn gbẹgbẹ àwọn kan wọ́n tún lọ ń ṣe àwọn ètò orúbọ kan ó tó bí ọ̀nà méjì mẹ́ta láti rú ẹ o pé Yàyà Bello rọ o kan fílẹ̀ ẹ dákun ṣé ọmọ ìpínlẹ̀ yẹn kọ́ làwọn yẹn. ìpínlẹ̀ bẹ́ẹ̀ náà wà kódà àwọn ọmọ ìlú ẹ̀ náà wà lára wọn. owó ìpínlẹ̀ wo ló jí lóko. Hmm, ọ̀rọ̀ ńlá. ṣèbówó ìpínlẹ̀ yẹn náà mm-hmm. tá a bá wá rí irú àwọn ọmọ tájọ efcc báwo wò pé a kò yẹ kó o fìyà jẹ àwọn èèyàn ẹ kó o kóró owó yẹn kó o mọ̀ fi ṣe ti ẹnìkan tí wọ́n wò wò pé káwọn gbé àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀hún níjà tí àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀hún fúnra wọn ìyẹn dùn yín ẹ rántí pé gómìnà ìpínlẹ̀ ọ̀hún gan-an ló lọ́ọ́ gbé e kúrò nínú ilé táwọn àjọ efcc hmm. ti fẹ́ gbé e ẹ sì mọ̀ pé immunity ń bẹ immunity ò lè mú omú tì mm-hmm. ń bẹ lára gómìnà òdòdó torí ẹ àjọ efcc ò lè sọ pé bo ni ó gbà àbí bo ni ó gbà kọjá òun ló lọ́ọ́ gbé e ìyẹn ni wípé wọ́n ń sọ wípé kòkó owó ìpínlẹ̀ wa jẹ ṣèbáwa nípínlẹ̀ a sì ní kòkó owó wa kẹ̀ǹtìn Hmm. ohun tí wọ́n sọ nìyẹn àmọ́ gbogbo téèyàn bá ń ṣe kéèyàn bẹ̀rù ọlọ́run hmm. nígbà téèyàn bá sanwó ilé ẹ̀kọ́ ọdún mọ́kànlá lẹ̀ fún wọn. kódà owó yẹn tún padà ju iye tí àwọn èèyàn kan tiẹ̀ kọ́kọ́ sọ pé ó jẹ́ lọ. alákọ̀ọ́kọ́ láàrin mi àti yín hmm. nígbà téèyàn bá sanwó ọdún mọ́kànlá ṣé ilé ẹ̀kọ́ yẹn nìkan lọmọ yẹn ó lọ ni. yẹn ni pé bá a ti rí la ṣe bù. ẹlẹ́ẹ̀kejì ilé ẹ̀kọ́ tó gbarú owó yẹn náà lẹ̀ ṣé kò sí ìlànà kan tí wọ́n fi ń tọpinpin ilé ẹ̀kọ́ yẹn ìyẹn àwọn àjọ tí wọ́n ń mójútó ìwà ìjẹbánu àti gbogbo ẹ̀ tí wọ́n fi ń tọpinpin irú ilé ẹ̀kọ́ yẹn pé bó o ní irú owó bẹ́ẹ̀ lẹ́sẹ̀ gbà wọlé lórí ọmọ. ibi tán gbà wọlé náà nìyẹn nínú ìwádìí. ìyẹn tèmi ń sọ ni wípé ó yẹ kán ti bẹ̀rẹ̀ sí í ilé ẹ̀kọ́ yẹn náà lé ìbéèrè kóhun náà ò dáhùn. bóyá àwọn dẹ̀ pé gómìnà lè lówó. ọdún mọ́kànlá. bóyá wò pé gómìnà lè lówó ọdún mọ́kànlá bí à ń tán rò ní. ó lè yá lọ́wọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó dáa báwọn náà. <laughs> ìyẹn ni wípé gẹ́gẹ́ bí òwe tẹ́ ẹ pa amúkùn hmm. ẹrù ẹ wọ òkè lẹ́ ń wò ẹ wò sàlẹ̀ ọ̀dọ̀ wọn náà ni kinní ọ̀hún ti ń bẹ̀rẹ̀ lóòótọ́ àmọ́ ẹ pé kò lè ráyè wọra náà tí ò bá sí ọwọ́ àwọn òṣìṣẹ́ ìjọba ń bẹ. Hmm. ṣe bẹ́ẹ̀ mọ̀ hmm. ṣe bá àwọn ìpínlẹ̀ ọ̀hún ni òṣìṣẹ́ ìjọba ọ̀hún náà mm-hmm kí ló dé táwọn náà lẹ̀dí àpò pọ̀ mọ́ wọn láti mọ ṣòwò òlu wọn mọ̀kù ìyẹn bẹ́ẹ̀ ẹ wo ẹ wo òfin tí ó ṣẹ̀ṣẹ̀ fẹsẹ̀ múlẹ̀ tí ó ṣẹ̀ṣẹ̀ fìdí múlẹ̀ láti bí oṣù oṣù kejì ọdún yìí ọ̀rọ̀ mọ́ṣowó náírà níṣekúṣe máṣowó náírà báṣubàṣu mọ́ṣe yamayama ṣe bí irú òfin yẹn náà pé kí àwọn kan mọ̀ mọ́ jókòó wò pé wọ́n ṣáyé sì lòun wáyé ṣọlọ́run tó dá àwọn eléyìí náà ló dá òun ṣé bóbìnrin ti bí àwọn eléyìí náà ló bí òun ṣé bí òun ṣe ń ṣiṣẹ́ làwọn eléyìí náà ń ṣiṣẹ́ tí wọ́n mú owó tí wọ́n ń jà pa ẹ ẹ wò mí ẹ sì wò gbà ah ẹ dákun ṣé owó tà ń ṣiṣẹ́ fún yìí náà ni àmọ́ ajá pa ẹlòmíì wàá kọ hmm, tó jẹ́ pé ìdílé ẹlòmíì hmm. látijọ́ tá a ti dáṣẹ́ wọn hmm. látijọ́ tá a ti dáṣẹ́ di bá a ṣe ń sọ̀rọ̀ ìyẹn láti ìran kìnní títí di ìran títí dórí ẹni tó kéré jù àbẹ̀ni tó dàgbà jù wọn ò tí ì kó mílíọ̀nù kan náírà jọ rí. bẹ́ẹ̀ ni ó wà one million. ẹ wà á máa wò wọ́n béèlì ẹgbẹ̀rún kọ̀ọ̀kan náírà one thousand. yóò mọ ju bọ́ndù bọ́ndù. yóò mọ ju bọ́ndù bọ́ndù gbogbo bọ́ndù tó ju ẹgbẹ̀rún Áfíríkà ẹ̀ kà bí ẹgbẹ̀rún hundred hmm. two hundred two hundred bundles. àwọn mi àti ẹ̀ tún já wọn kó sínú kínní kan báyìí á dàbí ìbọn ẹ ó wà mọ yín ọmọ yín gbogbogbò yóò mọ owó mọ tú jáde báyìí yóò mọ tú jáde ó yá ìyẹn náà ṣé kò tó kẹlòmíì ronú ẹ mọ rẹ lómi wá ní ó kọ lọ gbẹ̀mí ara ẹ mi ì sọ pé kéèyàn gbẹ̀mí ara ẹ dá o wọn ò sì hmm. ṣe kóríyá fẹ́ni tó bá ṣe kí gbogbo ẹni tó dẹ̀ ń wò mí tó bá ní kinní ọ̀hún lọ́kàn láti ṣe ẹ dákun ẹ yí ìpinnu yẹn padà ikú kọ́ ni ìdáhùn sí nǹkan tó ń ṣe yẹn báyà bá kú láyé iṣẹ́ òpin. Ẹni tí adìẹ tí ò kú sì lè jẹ àgbàdo. Torí ẹ bẹ bá ní irú ẹ̀ lọ́kàn, ẹ lọ yọ kúrò kẹ́ mú kúrò. Ó yá irú ẹni bẹ́ẹ̀ tó ń fọwọ́ ṣiṣẹ́ owó tí ò lè kó ẹgbẹ̀rún lọ́nà ogún náírà jọ hmm. lójú ẹ̀ wá jókòó. Wọ́n bẹ̀rẹ̀ sí í tú owó. Bí ó bá wá rẹ́nìkan fọwọ́ tọ pé arákùnrin àbárábìnrin dákun ṣé ó mi láti lọ ṣe nǹkan báyìí báyìí. Ma fún ẹ lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà. lórí eré. lórí eré ni ó tẹ̀lé wọn kò ní ro lẹ́ẹ̀mejì torí ẹjọ́ ẹjẹ́ á mọ ṣọ́ọ̀ṣe ẹ máa ro ta láìní mo gbogbo nǹkan tí ẹ bá ń ṣe. mo fẹ́ fi kún ọ̀rọ̀ yín fídíò kan wà tí mo wò lánàá wọ́n ń pe bàbá yẹn ní thousand wire mo mọ̀ bẹ́ẹ̀ yẹn ti gbọ́ rí. thousand wire. Hmm, olú máa ń ta kíní fún mm-hmm. eh, Sunny Adé. Mm-hmm, tó ń ta eh, ta gìtá. Mm, fún Sunny Adé ó sọ̀rọ̀ kan ó ní gbogbo àwọn aláwọn ọmọ ẹni owó kó lẹ́yìn Sunny Adé o. Mm-hmm. ó sọ ó sọ ó láwọn ọmọ ẹni owó ó nígbà kan ìkan tiẹ̀ sọ pé ìwọ láìpẹ́ owó ó ní àwọn ẹni owó kó lọ́dọ̀ Sunny Adé ẹ wá wò ó ara tá sọ nípa àwọ̀ ajébánu nìyẹn ẹ̀rù hmm. tó ti ń bẹ̀rẹ̀ <laughs> látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá àwọn tí wọ́n tún jẹ́ ọmọọṣẹ́ sọ̀gá láàrin àgbègbè kékeré kan hmm. títí títí bó ṣe lọ nìyẹn mo rí lára àwọn olólùfẹ́ wa tó pè tó ní èèyàn wọn kan mo ti fún wọn ládùúváìsì ni hmm. pé wọ́n lè dá ilé iṣẹ́ sílẹ̀ nílé wọ́n fẹ́ ta àwọn dúkìá wọn kan ni wọ́n á sọ pé wọ́n lè bóyá wọ́n tiẹ̀ lè convert bẹ̀ gan sóò tẹ́ nǹkan kan wọ́n nírọ́ o àwọn ò lè o wọ́n ní àwọn á dárúkọ ẹnìkan tá a mọ̀ tó dẹ̀ jẹ́ pé ẹnìyẹn náà lóyìnbó ló ti wálé. Hmm ṣe kí wọ́n padà hmm. pa hmm. so àti torí àwọn ìdí mi gbogbo ẹ̀ náà kò sẹ̀yìn pé ìwà ìjẹ́bánu owó jìbìtì láàrin yẹn náà ẹ jẹ́ àti wò àárín yẹn láwùjọ wa báwo ni kí lẹ rò pé ó lè jẹ́ àtúnṣe ṣe ẹ jẹ́ ká sọ̀rọ̀ lọ sínú àtúnṣe ṣó wà àbí ó sì àbí ká máa lò bẹ́ẹ̀ lọ. lórí àjẹbánu hmm. ẹ àtúnṣe wà o òun ò lè sọ fún yín pé kò sàtúnṣe o àtúnṣe wà tá a lè ṣe sí dáadáa ibi tó kọ̀ fi gbà jẹ́ kó fẹ́ nira díẹ̀ ni pé àárín àwọn tí àtúnṣe yẹn ti máa bẹ̀rẹ̀ àwọn náà ni ajé ọ̀rọ̀ yìí ṣí mọ́ lórí jù. àwọn ni. bí àpẹẹrẹ ẹ mọ̀ pé ìjọba wọ́n gbé àwọn àjọ lẹ̀ tí wọ́n lè bójútó ìwà àjẹbánu tí wọ́n lè bójútó ìwà jìbìtì àtàwọn ẹ̀sùn míì mhm. tó kan nípa ìwà ọ̀daràn wọ́n gbé àwọn àjọ yẹn lẹ̀ a mọ̀ mọ̀ pé àwọn ìyẹn náà immunity ń bẹ lára wọn hmm. àwọn olóyìnbó máa ń pè ní immunity èmi máa ń pè ní immunity pé àjọ kọ́lẹ̀ bákan náà ni àmọ́ máa bọ̀ wá wí tẹnu rẹ̀ tó ní rárá òun ò lè wá nítorí pé ara wọn náà ló wà ní ìgbà tó ń ṣèjọba lọ́wọ́ ó ti láǹfààní láti kówó ńlá bó bá lówó ńlá òun tán tó bọ́lẹ̀ níjọba tí àwọn àjọ yẹn wá ń le pé irọ́ àmọ́ ọ tètè mọ́ bọ̀ wá wí tẹnu rẹ wá sọ tẹnu rẹ ò lẹ́jọ́ jẹ́ ò lẹ́bọ lẹ́rù ẹ má gbàgbé pé irúfẹ́ ni bẹ́ẹ̀ ti ní owó tó pọ̀ hmm. níbo tí lówó tó pọ̀ yẹn á wá mú èrè gbà gbà gbà òdìlé ẹjọ́. Hmm. wọn àlọ ọjọ máa ṣe lọ nílé ẹjọ́. níbo bá délé ẹjọ́ ilé ẹjọ́ ẹ dákun mo ti tọ̀ wá ẹ pàṣẹ wípé wọn ò gbúdọ̀ mú mi ilé ẹjọ́ náà bá ní kọ́ọ́t pẹ̀lú gbogbo ẹ̀rí tí ń bẹ níwájú mi yìí ẹ láǹfààní láti mú lágbájá ló bá tán kẹ́yìn tó tún sáré pé rárá ẹ tún ti fẹ́ lọ gbé mi dìde ẹ̀ẹ́kọ̀ tún ti gbó tún ti lọ ilé ẹjọ́ mi pé court ẹ̀ tún lágbára láti bí lágbájá ìní ìtawárí tí wọ́n ń bí léèrè ọ̀rọ̀ tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tó ń fà lọ ilé ẹjọ́ lẹ́nìí tó ń fà lọ ilé ẹjọ́ lọ́la yóò kàn díjọ́ kan ni ẹ̀ẹ́kọ̀ gbọ́ pé wọ́n dájọ́ pé lágbájá kò ni kò Hmm. ó yá bo lẹ fẹ́ gbé lọ hmm. ibi tèmi wá fi rí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ rẹ̀ o ẹ jẹ́ kí gbogbo wa padà síbi tá a ti wá ẹ jẹ́ á padà sí ohun tí wọ́n fi dáṣẹ̀ wa torí pé kí àgbàdo tó dáyé kíní kan lẹ́dìyẹ ń jẹ o mm-hmm. kí lẹ́dìyẹ ń jẹ kágbàdo tó dáyé kí ni mo fẹ́ fàyọ kó tóó di wípé adébi tá a dé yìí ó ní báwọn baba ńlá wa ṣe ń ṣe ìjọba ó ní báwọn bàbá ńlá bàbá wa ṣe ń ṣe téèyàn ó fi ṣòótọ́ tí ó fi ṣòdodo ìyẹn ni wípé ẹ jẹ́ á gbé ẹ̀sìn àjèjì tì ká padà síbi tá a ti ṣẹ̀ wá hmm. kéèyàn fẹ́ ju kó fẹ́ sìn wá lórílẹ̀‐èdè wa ẹ jẹ́ á búra fún un ká fògùn búra fún un ká fi ṣàngó búra fún un hmm. ká fọ bàtálá búra fún un àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó mọ ìbọn kó momi ìbọn ẹ sì mọ ògùn lákàáyé ọ̀sì mọlẹ̀ olómi lẹ́fẹ̀jẹ̀ ò láṣọ lé fi mọ̀ kí mọ̀ bọ́ra ẹ mọ̀ pé òun kì í gbọ́ kì í gbèrè gbè èèwọ̀ ẹ̀ má rù ni má rù lóògùn bóyìnbó aláwọ̀ funfun bá rù ẹ̀ má rù lẹ́rù ojàre bóyìnbó aláwọ̀ funfun bá rù ọrùn ó wọ̀ bẹ́ẹ̀ yẹn bá bá ògùn lákàáyé ọ̀sì mọlẹ̀ dán wò yóò mọ ṣé kò ní í gba títì kò ní wọnú ọkọ̀ hmm. kò ní fi nǹkan kan tó jẹ́ irin rárá kò ní lò irú rẹ̀ ẹ̀ rè pé yóò sanra kì í àbímọ bá ní Ṣàngó Olúkòso Arẹ̀kújayé iná ní mọ níná lẹ́nu àkàtà yẹ̀rìyẹ̀rì kí wọ́n ní òun ni wọ́n fi búra fún pé bó bá ti di pé okòwò jẹ àbí pé káàrà kò sán kí gbogbo ẹ̀ sì tán tí fẹ́ sọ fún mi pé irúfẹ́ ni bẹ́ẹ̀ ò ní í ṣòdodo ẹ fẹ́ sọ bẹ́ẹ̀ hmm. àbí wọ́n bá ní ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayò àwẹ̀dẹ kó o tó wẹ mọ́ kán ní òun ni wọn ò fi búra fún pé àbó bá dẹ̀ ti ṣe èyí tí ò yẹ kó o ṣe ṣáà má mú mi hmm. má wẹ̀ mọ́ hmm. rìn lórí ẹ ṣáà mọ̀ pé omi ń bẹ lábẹ́ ẹlẹ́yẹ mọ́ sì jẹ́ kójú ò pa ẹ́ o gbogbo nǹkan tó bá ti jọ omi ọ ẹlòmíràn gba èmi ò sì mọ̀ mi ẹlẹ́rìn dòdò kẹwàá rán létí pé omi ń bẹ nínú ẹlẹ́rìn dòdò gbogbo tó bá ti jọ olómi dé o ò gbúdọ̀ ṣe o bóò ni ó ṣe gbélé ayé tó bá máa yọ gbogbo eléyìí kúrò ìyẹn ni pé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ti mọ ṣe kí ni wọ́n mọ ṣòdodo hmm. àmọ́ ńgbà tó bá ti di pé wọ́n wọ ẹ̀fẹ̀ búra fún un wọ́n mú kúránì lọ́wọ́ ọ̀tún. wọ́n gbé bẹ́lí. ó yá wọ́n sì ti mọ̀ pé mò ń bọ̀ wọ olúwa ọ̀já lógún hmm. ọdún àwọn náà wọ́n tún sáré lọ olúwa mo ti ṣẹ̀ dáríjì mi wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. wọn wàá mọ̀ fi hùwà àbàjẹ́ àmọ́ tó bá ti jẹ́ pé irú àwọn bàbá ńlá bàbá mi wọ́n padà tọ̀ lọ àwọn yíbò ní amadioha hmm. èdè ló yàtọ̀ o hmm, hmm, ṣàngó ni amadioha lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni ẹ gbọ́ god of amadioha bẹ́ẹ̀ náà mi mọ̀ ti haúsá ń pè bọ́ mọ̀ páwọn náà ní lọ́dọ̀ tiwọn náà pé bó o bá ti já haúsá ohun tó fi ṣẹ̀dá rẹ̀ ìṣẹ̀dálẹ̀ bàbá ńlá bàbá rẹ̀ wọ́n fi búra fún ọ tó bá ti jẹ́ lẹ́yà tèmi o ohun tó fi ṣẹ̀dá mi ìṣẹ̀dá wa ni wọ́n lò àwọn tí ìgbò náà ó ní òǹkálùkù wọn ó súnra kè ẹ rẹ̀ pé kò sẹ́ni tí ó mọ̀ kówó jẹ mọ́ kò sẹ́ni tí ò ní ṣòdodo mọ́ kò sẹ́ni tí ó mọ̀ hùwà bàjẹ́ mọ́ òǹkálùkù hmm. ó yóò mọ̀ ṣe bó ti tọ́ àti bó ti yẹ torí pé ó mọ̀ pé ohun tí ó sàn gan òun hmm. wà lẹ́ńkulé òun ọ̀nà àbáyọ tí èmi rí nìyẹn. tọ ẹ ṣeun yóò máa yẹ wá kò ní yẹ lẹ láṣẹ Èdùmàrè ṣeun ṣeun ẹ tí ẹ tún farahàn lójú amóhùnmáwòrán wa lásìkò yìí ẹ wá bá a kí àwọn tó ń wò yín jákèjádò àgbáyé kẹsì dàkọ yín. ẹ mú kí gbogbo ojú tó ń wo ìkànnì Bembeyeke TV lọ́wọ́ yìí àtẹ̀yìntẹ́ tó padà wò ńgbà tó bá yá àtẹ̀yìntẹ́ ti nínú ohun tẹ́ ń wò kò ní í di ẹ túbọ̀ máa wo ìkànnì yìí kẹ́sì mọ́ tẹ̀lé wa àníjà yín kulẹ̀ lẹ́ẹ̀kan sí orúkọ mi ni kíkẹ́ lọ́mọ ògúnṣínà ọba bí tó rẹra òun làwọn tèmi ń pè mí mo kí yín ẹ ṣeun ní gbogbo ìgbà. tọ kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí àmọ́ hmm. rírì yín bẹ́ẹ̀ ṣe ń wò wá jákèjádò àgbáyé a wà á tún rọ̀ yín láti túbọ̀ máa wo Bembeyeke TV hmm. ẹ jájọ pàdé ní comment section ká mèrò yín bá wa share fáwọn ẹlòmíín ẹ má gbàgbé Bembeyeke comedy ní YouTube ẹ jẹ́ àjọ pàdé ńbẹ̀ yẹn náà ìpolongo ọjà yín ṣe pàtàkì ó ṣe kókó mc ni ẹ fún wa iṣẹ́ wa ni yóò sì mọ ju wa ṣe ní gbogbo ìgbà àwa ni tiyín ní tòótọ́ ànífẹ̀ẹ́ yín ẹ máa ṣí ẹ̀ fáwọn ẹlòmíì lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ̀ẹ́.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 tilẹ̀ ti máa rí bẹ̀bẹ̀ ìkànnì yìí ló ń lọ ní àwáyé Daniel Salmon ló ń mú mi láàyè òun ni ẹ máa wò ó.